من السلطان العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله الداعي من كل حارس الموفق من شارع الشرائع العظيم كان كتابه يشتغل على أكثر المؤسسات تعالى الذين في القلوبين كلهم فيتبعون المحارم وأما ما تكون في العلم يقولون رغم المغرب أحمده على الهجرة من كل إسلام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة آتي بها النجاة من عباده وأشهد أن محمدا عبده ورسوله حتى لا نتناسب عنها وكل بلاد رب صلى الله عليه وعلى اصحابه الذين اراك الله بهم نزيلا وسبحان رسول الله وعلى اله واصحابه ومن اتبع به وسلم تسليما السلام عليكم ورحمه الله وبركاته. أحبكم وأهلا وسهلا

من الصورة الواقعة قال من كل أجل سبحانه وتعالى ومن الأجل الله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Thank you.

ومسلم ومسلم أعلم الرؤى لا إذا فأخذته كاتب الشريف ورعاية الشريف So, look at the ولا يكون أن يكون حتى تكون وفي أصحاب اليمين وفي أصحاب الشمال حتى من على أصحاب السنة من الجهات أسمى الله فيكم لا يمكن أن يجب أن ولا تبديل المعارضين كل شيء من الحسنين وقليل من الباطلين على قلوب موجودة متكئين عليها متكئين وكنت عليهم يدعون قبل ذلك شهيد أيضا إجراء فعل أصحاب الدين من آية الكرم لن tí ọlọ́ọ̀tọ́ oríṣiríṣi ọ̀pọ̀ àgbàkà tó ń jẹ fún àwọn àṣàbò kù ọlọ́ọ̀dúnrún ìròyìn àṣàbò ìròyìn àti tí ọlọ́ọ̀tọ́ tó ní tòkó lórí ọ̀pọ̀ àgbàkà ọ̀gbẹ́ni ẹni àṣàbò ìròyìn ìlà àṣàbò ìròyìn ìṣèlú ìlàgbó wàhálà ìlàgbó wàhálà ìlàgbó wàhálà ìlàgbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ọlọ́run bá sọ̀rọ̀ láti rẹ̀ fún ọwọ́ nínú tí ó ti gbé pè tí wọ́n rí ọmọ tí wọ́n ń tẹ́ ọmọ náà àmúwá àwọn tó ti ìjọ tó ń bẹ̀rẹ̀ ìlànà ìlú ẹ̀rọ ẹni àwọn àkáàbù sùnà ìlànà àkáàbù sùnà ìlànà àkáàbù sùnà بالتقوى المعروفين وكتب المؤمنين لا بد من المعصومين من يؤمن أني أيضا مرة كثيرة يطلع عليه السلف إن جسر أصحاب الشمال وتكون إنكم المؤمنون المحبون لنا فيكون تكون تأكل الله وعلى أحدود الأخيار لآكلون من شجر من زيتون قال من الله nínú ibi náà nínú ibi tẹ́tẹ́ láti bàtí mi. Àmọ́ àdókù ìlànà nínú àbẹ̀kù ẹ jẹ́ kí o ní pé èyí tẹ́tẹ́ tó bàtí mi wọn. Bàbá mi ní ìlà àárín mi nílẹ̀ ìkànnì. Wọ́n wà nínú ọmọ ilé gbóná tó gbóná gidi gan-an. Ilé ọmọ ilé àbáyé bí mo ṣe kà yìí ní ẹgbẹ́ ti lọ ní ní ìlú ẹni tí ò jẹ́ ń jẹ gẹ́gẹ́ bí ẹni bá ń lọ ìlú nígbà mẹ́ta tí ò jẹ́ bá jẹ́ báyà ní ìlú ìlú ọ̀sẹ̀. eléyìí ni ìfèsì láti ṣèkálẹ̀ fún wọn gẹ́gẹ́ bí àti ní ọ̀sẹ̀ tó ń sára ìgbè tí ó ti ń bọ́ ń bọ̀. ìlú sáà kò ní ṣèkúrẹ̀ lẹ́yìn àṣà ọ̀rọ̀ nínú ọjà jẹ́rù jẹ́rù. Àbá òní ìlú sọ̀rọ̀. ويكون بالذات الحقيقية الصلابية عن طريق الهجر للمسلمين. لأن لا كما تعرفون أيوه هي السنة. هو بيجوع بيجوع مع البدع بيجوع مع البدع هل تكذبون بغلو عليهم بوعيد الله ووحده قلت الله وحده حقيقي روى عن عن ربه وكنت تذكر قال الله عن ربه وتريد إليه ما أردت إليه من شجر هذا أنه ويرى مهبة الشجرة يقول in safety. كل قسم قسمين فكان فيما عليه ماذا روى عن الانسان ليس في نفس الانسان والسوق روى عن يمين بمن لا متلازما في الحرام فيجب التصدق بيجبنا ونقول ان التصدق الجنود يجبنا لا يرمي طبعا بيته يبقى وكان بين مني بالكفرة بيع دوري كان مني من حكمه أشد الإبن الأساس كما بدأتي وعقلي فيما كل من عقلتي وجمعت في كل من التي لا ترمي لبابه فيها ليس ذلك أن يضيف أنت أنت تريد من الله أمنيك الإسلام وضمن تجلك بس لا هذا الذي يلقونه من العذاب إليه سيقطع من الدنيا هو ما أعدت عن المثال يوم القيامة إليه سيقطع حكيت إلى القيامة لمثال ما حكيت إلى القيامة يوم القيامة وفي هذا توفيق لهم والتفقه به مثل أولا ìdánilẹ́bi tó wà sí ọ bẹ́ẹ̀ sì ni àti àtúntì wà nínú ìṣirò ìyá lórí tó kí ni wọ́n fi àwọn ọlọ́run ọ̀dà ní wọn. àwọn tí wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run ọ̀dà ní wọn wọ́n mọ̀ ẹ́ nínú ibi ìgbà igi ìyàpọ̀ ẹni wọ́n ní ó wà nínú igi tó burú jù níbi búburú àti òórùn rẹ̀ àti kíkorò rẹ̀ àti bó ti rí. àwọn oníṣẹ́ ni ó dàbí pé èsì ẹ̀sìn ni àmọ́ ìlú ìlànà ìhàlùkù rẹ̀ wà á. الناس يتوقفوا من فكارثين عليه من الحميم ويعمل بهم ليكم tó gbòǹgbò níbi gbígbóná àtàrí tó lọ sí ọjà ìlú wọn wà máa ní gẹ́gẹ́ bí ìràkúnmí sí òǹgbẹ ń jẹ máàdà níbi ìròyìn lọ́wọ́ sí eléyìí wọn ní ìgbéǹta àlejò wọn ní ìjọba ìyàrá ọlọ́ọ̀dá ó parí ayà ó pẹ̀lú ààbẹ̀ níbi ìròyìn lọ́wọ́ sí ẹ̀yìn tó ń lójú أن لا يعد لشيء من منزل الفقد ومقتل القتل بالإقرار. الإنسان ما يشوف إليك عليكم. ابن جوزيف عقيدة تبدأ كوكب ولا تستعمل اللي هكذا النزل. وليس فقط يوم أوضع الجنة والموت وقت التعبير. فإذا كنت في الجيش أقوم التابعين ورسل بعد التابعين الممكن ولو فتوى أي هذا الذي وقفنا من مفهوم والمفهوم كما تعويلي هو على كتاب من النظام المنزل صوت الناس من مفهوم ومن هنا أول الضيافة التي تقدم لهم كما هي قد يقدم للناس مما حضر إليه حتى أنتاق تكون وبدأ من الأهل منك جدا من بدأ فما ذلك بهم بعد ما يستفيد به للمرأة إلا وكل ذلك وكافي ولا بيتي كنت وعملتي ليس تضبطي كان نفسها إن كل واحد إليك يكون يوم الجنوب من أو يكون يوم ولا يقبل في هذا من السخرية والاستهزاء. أقالي بالطبع ọ̀rọ̀ yìí àti wípé ìrọ́yà nílẹ̀. Wọ́n tó kí ni ọlọ́wọ́ bá ń dúró tí ó kì í sọ ilé lórí pípe ọ̀rọ̀ ọlọ́wọ́ sí ọ. Gẹ́gẹ́ bí ọlọ́wọ́ ti sọ nínú rẹ̀, ìyàwó mímì ni وتأتي إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات في البيت نزلا ويتوفى عليها وتتسلم ويمكن الجنة الزوج المين كان من الجنة البيت ولا تسلم منه وإليك على تسليم èyí tó sọ̀rọ̀ bá ń bí nǹkan àmì jùlọ fẹ́mi. Bákan náà, àwọn tó bá ṣe ìmọ̀lù pẹ̀lú ọlọ́run ọba tó sì ṣe rere. Àwọn náà láti nǹkan àmì jùlọ wọn. Bẹ̀tí bá àwọn akókó tí wọ́n ní pẹ̀lú ọ̀sẹ̀ pẹ̀lú. Ilé ìtọ́lọ́pẹ́ ó wà nínú àjọ náà tó dáa ọlọ́run sọ̀rọ̀ ọ̀sán àwọn oníyẹ̀sìn tí a bá ń bẹ ọlọ́run ní àìjẹ́lẹ̀ káàbọ̀ ní jẹ́lẹ̀ òkèkè. Sọ pẹ̀lú àpẹẹrẹ ẹni tí ó rọ̀ ẹ̀kọ́ bá ọlọ́run ọ̀sán. Ẹnìmọ̀ ìyẹ̀dù هو نوع القرآن pé ẹgbẹ́ rẹ̀ pé àwọn ẹni mọ́ àti ẹgbẹ́ rẹ̀ pé àwọn ẹni àìsànnà. Nítorí ọlọ́run sọ pé ìlà tó ثم إنكم أيها الصالين المكذبين لآكلين من شجر من بطين فمالئين منها البطون فشاربون عليه من فكانت من الشرب الهين هذا مثل اليوم فيه يدي علاقة في طلوع باطل الوقاع بالله من كنت مثل من كنت مثله انك انت العقيد الكريم ما قول èyí tó gbà tó wà ní ayé ẹni ńlá ni ọ ẹni àkọlé ni ọ ẹni tó ga ni ọ máa tọ́ ìwà ìwà máa tọ́ wà. Gracias. بمصيرتهم بمصيرة فنزل من حليم وتسليمة الجحيم وتجي تعرض لك بحليم أمورنا وتسمية الجحيم أكيد إنه يجاجه الملك فلن صلى سورة الكعب إنا أعتدنا جهنم للكافرين نزلا àti jọ́nà mẹ́mọ̀ ní nǹkan àlékù táwọn òṣèlú yìí ọlọ́ọ̀kọ́kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ní mọ́tò ìjọba ọ̀nà ti gbọ́. نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما كنتم أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسؤولين قالت نحن خلقناكم فلولا تصدقون ṣùgbọ́n wà lọ ọ̀tá yín kí ló gbé ẹ̀rọ lọ́wọ́ ọba bọ́ èyí ti bẹ́ẹ̀ gba ọlọ́wọ́ ọba ṣẹ̀dá yín gbọ́ léyìí ti ṣẹ̀dá yín àfa òwúlò yẹn kàdé ní lọ́kùnrin ọ̀kadà pẹ̀lú ọ̀kùnrin ayé ọ̀nà àwọn aláṣẹ̀dá yín ẹ̀yìn ẹ̀yìn wọ̀n tẹ̀kùn ní ṣe ya bí a sì ti fẹ́ فعلا تصدقون في البعض ويبقى تاني فموضوع بيزا قيامة وبعد أن ذكر الأزواج الثلاثة ليس شرط ورثنا وإياه لو كان جزء القيامة لها السابقين أصحاب اليمين في أصحاب الشمال وبين معانا كل منهما ó sì ti ó sọ ibo ni olúkúlùkù rẹ̀ ó gbé irú tí ń fi irú tí wọ́n bẹ olúkúlùkù rẹ̀ ló jẹ́ kó gba ìṣòro àná. وفصل ما يلقاه السابقين واصحاب اليمين من نعيم المقيم ó sì ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú tí ń bẹ fún àwọn àtàkùn àti àtàkùn yẹ̀mí nínú àwọn oríṣiríṣi ìbẹ̀rẹ̀ وذكر ما يقال أصحاب المشهد من أداب اللازم في حرير وبلقاء أدوى قوانين أنتم ذكرنا أصحاب الشمال من àti oríṣiríṣi tó أتريد tí wọ́n máa mú léè tó burú ní jíjẹ léè tó ti burú buru وذكر أن ذلك إنما ما لهم لأنهم أشركوا بربهم وعبدوا الله به غيرهم. فلا يدري أن يديكم في جوانب العلمية في اليابان. ولكن يقولون أن الله ربا. وفي سيولا ربا مية فسيولا وكذبوا رسله. بين وقت وفي سيولا ربا يرى وأنكروا البعث والجزاء. wọ́n ní kò síjọ́ gbèdé àfẹ́yàmà bẹ́ẹ̀ sì ni kò sí ẹ̀kọ́. tó ìdí náà tí ọlọ́run bá ti fi irú ìwà irú ìjìyà yìí jẹ wọn. tó ìdí náà sọ́nà ti sọ pé lọ́pọ̀ sọ̀rọ̀ lọ́pọ̀ àwọn ọ̀gá ti sọ̀rọ̀ pé tó báwa máa sọ̀rọ̀ ayé tí wọ́n ló gbé ẹ̀ẹ́dẹ́gbà ọjọ́ tó yẹ àjẹ́ àgbọ̀gbọ́. أي نحن بدأنا خلقكم بعد أن لم تكونوا شيئا مذكورا أو ما في إتباري ما في بيه ليه بتاعي جاء فكرة فهلا تصدقون بالله إيه في تأتي بجاب بالله أفليس الذي قدر على بداية الصواب قابل على إعادة طريق الأولى tí kì í ṣe pé ẹni tó tó ní agbára àti bẹ̀rẹ̀ nǹkan tó kò ní ní agbára àti dá nǹkan náà padà bí ó ti wà tẹ́lẹ̀. sọ eléyìí ti hàn pé dídá padà ẹ̀sẹ̀ dá tó rọrùn ju àkọ́dára. أي نحن خلقناكم هذا الخلق الأول هو ما فيه اتفاق وحق فهذا قد يكون بالبعض الذي هو الخلق الثاني الاتجاه الثالث من طوامير وبعضه يطلع الكفاءة ان تيجي نمشي ليس تضبطه لأن الإرادة الخلقي لا يمكن أن تكون أبعد من الاتباع الصلاة والصلاة ولذلك ìgbà ìtẹ̀dá padà kò lè nira tó ìbẹ̀rẹ̀ rẹ̀. tó pẹ̀lú ẹni pẹ̀lú ṣe ìbẹ̀rẹ̀ ìtẹ̀dá yóò ní agbára láti dá ẹ̀dá náà padà sábẹ̀ ní lẹ́yìn ìgbàtí ẹ̀dá náà bá kú tán. tó eré ẹ̀rí ni lórí pé ọjọ́ ìpínlẹ̀ àìsíwá náà ń bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ sì ni ìṣẹ̀lẹ̀ ń bẹ lẹ́yìn bàtà bá kú bẹ́ẹ̀ ni ẹ̀sán bẹ́ẹ̀ ni. eléyìí tó wá nínú ayé oríṣiríṣi lọ àti àárẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run sọ pé وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أبلغ عليه ọlọ́run ọba ó ní ó ṣe ìṣẹ̀dá olókè ṣẹ̀dá lálákọ̀ọ́kọ́ láti bẹ̀rẹ̀ tó òun náà ni ó fi ń dá ẹ̀dá náà padà lẹ́yìn ìgbà tó bá kú fún un dídá padà lẹ́yìn ìgbà tó bá kú fún un ló ń rọrùn fẹ́lẹ̀ yìí. الذي كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين gẹ́gẹ́ bí a ti ṣe ìbẹ̀rẹ̀ ìṣẹ̀dá bẹ́ẹ̀ náà máa dà padà sí ní ìgbà kejì. eléyìí àdéhùn ni láti ọ̀rọ̀ wa aláti ṣe bẹ́ẹ̀. Ṣé ọlọ́run bá ń fi àdéhùn pé òun máa bá wa padà sábẹ̀ ní lẹ́yìn ìgbà tí a bá kú tán? Ṣé kò fi kí n tí yóò bà dúró قال الله تعالى يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب فهي دانية في يدان في المجد نتاقي تيضاقك الزعاد بإيدي بيش كده ولا تيضاقي تدائنا في إيدي الله تسمى من الذي أنشاها أجر مرة àfihàn ìpè ẹni que ó ṣe ìjọba ìyá ẹni tí ó dá ẹni tó ti kú padà sábẹ̀ ní òun náà lẹni tó ṣe ìjọba rẹ̀ láti fẹ́. sọ eléyìí ẹ̀rí ni tó fi ń ṣe ọjọ́ tó ń bọ̀ ìṣèlámọ̀ ìṣẹ̀lẹ̀ èèyàn ẹ̀rí ni tó fi ń ṣe ọjọ́ tó ń bọ̀ ìṣèlámọ̀ ìbẹ̀rẹ̀ torí pé ọjọ́ ìṣẹ́fẹ́ yóò ní agbára ṣe ìṣẹ̀dá rẹ̀ lẹ́lẹ́kejì. Tòmígbà tí ó jẹ́ nǹkan kan fọ́lọ́ ń ṣe ìṣẹ̀dá ẹ̀ tí wọ́n ní ó fà lẹ́yìn àtọ́wá kújọ́ ọlọ́run tí wọ́n jẹ́ ìṣẹ̀dá rẹ̀ padà. Tó o ní ó lọ rò ولما فيقولون من يعيدنا إن الذي فطرهم أول مرة وما سيكون من يوم فرقنا تبين لين تتابعنا تربوة ذاتية gbogbo egbò ara wa tó ti bu lọ́mọ ẹ̀lẹ́ kálẹ̀ sọ fún mi pé ẹni wọn gba yín lákòókò òun náà ni wọn gba yín padà sọ́dọ̀ sọ áyà nínú ilé ìṣẹ́pọ̀. ألم تقول أفرأيتم ما تمنون أأنتم تخلصونه أم نحن الخالقون إليك أليك الجديد أفلنا أفلنا عليه يتعجب الله تعالى ليس أعطاك ومثل أفرأيتم ما تنمون سأريني أمرأ tí ń gbà látara yín lọ síbi àpòjù obìnrin tàbí ń sọ bọ̀nà tí ó sọ̀bà tẹ̀lé lẹ́yìn ilẹ̀ ń tẹ̀dá ẹ̀rẹ̀ àwọn náà. Omi lápẹ́ ni tí ó lọ síbi àpòjù tí ó sì lọ síbẹ̀lẹ̀ fún ìdí ọmọ tàbí tí ó ṣe ìṣẹ̀dá rẹ̀. Ṣé ọgbọ́n ni àbẹ́yìn ilẹ̀ ń ṣèṣẹ̀dá rẹ̀? Àfàbàwẹ̀ ń tún láti mú pé ẹ̀rí nàrí tó ń sọ̀kalẹ̀ látara yìí lọ sí ní àtòjú obìnrin. أأنتم تخلقونه فإن أنت ذات الجنس الجداري أم نحن الخالقون أبيع وأنت الجهاد أعطاه من يسرني أفرأيتم النطفة التي تقبضونها في أرحام نسائكم أي أميرة tẹ́ ń dà sínú ara àwọn obìnrin yìí nínú àpòjì obìnrin hàn àìsàn tàbí rẹ̀dá ìtàbáṣáwá ṣé ilẹ̀ ń ṣe ìjẹ̀dá ìpókìdè yẹn àmì mẹ́fìlì ìkọ́ ọ̀rọ̀ àbí àwọn àìsàn tẹ̀dáì tó nínú àwọn ará tí a kà fúta pàtàkì ọlọ́run ṣe àlàyé ní oríṣiríṣi lọ́nà mẹ́rin láwọn ẹ̀rí tó fi ń wà ní ṣẹ́kù sí èméjì pé ọjọ́ gbígbà ìyá náà ni. àwọn ẹ̀rí tó fi hàn tí ò sí èméjì bẹ́ẹ̀ ó fi hàn pé ọjọ́ gbígbà ìyá náà ni alákọ̀ọ́kọ́ ní ẹ̀ omi ọkọ̀ lẹ́bi bí ìṣẹ̀dá omi ìṣẹ̀dá alákọ̀ọ́kọ́ ìṣẹ̀dá yín lákọ̀ọ́kọ́ tọ́lọ̀ ṣe ẹ̀rí ni pé ó ṣe yóò lè tún ṣe ìṣẹ̀dá yín lálẹ́ ìgbì náà àtọ̀rọ̀ ẹ̀dùn máa kò lóòrùn. bákan náà lẹ́ẹ̀kejì omi àwọn tá à ń jẹ ní oríṣiríṣi àwọn oúnjẹ tí ó wù láti rẹ̀ ẹ́lẹ̀ eléyìí náà rí ni tó fi hàn pé ọlọ́run ní agbára sí pé èsì ti ṣe lẹ́yìn ìgbàgbọ́ wá fún tán ọlọ́run ní agbára ọ̀hún tó mẹ́ta kan sí. ẹlẹ́ẹ̀kẹta omi àwọn bọ́ọ̀lù lómi òun náà ni tó fi hàn pé gbogbo wípé ọlọ́run bá wọ́n gba àpapọ̀ sí abẹ̀mí lẹ́yìn ìgbàgbọ́ abá tuntun apàrọ̀ òyìnbó mọ́ àlùmẹ́bí tẹ̀sùrọ̀bù ẹlẹ́ẹ̀kẹrin ní ẹ̀ ó ní ìmọ̀dá ń dá ibi tá a fi ń dáná ibi tó yẹ pé ibi tútù tẹ́lẹ̀ tó wá bẹ tó ìdáná eléyìí náà fi hàn pé ọlọ́run bá ní agbára. láti bẹ́ẹ̀ ẹ̀dá padà sí àtẹ̀mí lẹ́yìn ìgbàsọ́nà pípẹ́. Àwọn ni apàdà òkú mi náà àìlẹ́kì ìṣòro. Ṣùgbọ́n èyí àwọn akọ́kọ́ أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون ẹ̀kọ́ mi ní òyìn nípa òmìnira tí ń dà látara yìí lọ síbi àpòjù obìnrin tí wọ́n ń di ọmọ. Ta ni ń ṣe ìgbẹ̀dá rẹ̀ nínú àpòjù náà tó ti dọ́mọ? Báyìí ni ẹjẹ́ ni àbọ̀dọ̀. Ṣé ẹ̀yin lẹ sọ omi ayọ̀ bí ẹ̀jẹ̀? Àbẹ́yìn lẹ sọ ẹ̀jẹ̀ náà di ẹran. Àbẹ́yìn lẹ fi ẹran bo egbò lára. Gbogbo wa di pé ó di èèyàn àtẹ̀lé. so ìdáhùn ni pé ọlọ́run ọba ló ṣe ń fà wá ìbínú tọ́lọ̀ ti sọ fún mi pé wàlá say ọlápẹ̀lẹ̀ lè kálẹ̀ lè sọ dáadájú lè sí ثم خلقنا من نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فتكون العظام نحن ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين ولم ولقد خلقنا الانسان من سلاله من طين تزدد اشعه في شبابه نفسه ارث تاخذ مرث رجل من ثم جعلناه نقطه في قرار مكين lẹ́yìn ìgbà tá a ṣe ẹ̀dá alákọ̀ọ́kọ́ láti bẹ̀rẹ̀ rẹ̀ sọ alábẹ̀rẹ̀ ti ìṣẹ̀dá àwọn ìwókù láti di òmìnira tó ń jà láti àwọn ọkùnrin àti obìnrin lọ sínú ọkọ̀ yìí. ثم خلقنا النطفة علقة àwọn aṣọ omi ẹ̀yẹ àápọ̀ bíi tẹ̀tẹ̀ pupa tó dì فخلقنا العلقة مضغة إذا تصدقت كريم أو أصدقنا فخلقنا المضغة عظاما أو أصدقنا كان يدي إيه فتكون العظام لحما أو أصدقنا رسول بمرض ثم أنشأناه خلقا آخر ibẹ̀ láti wá ṣe ìṣẹ̀dá míì yàtọ̀ sí ìta agbá láti ibi rẹ̀ fẹ́ rẹ̀ pọ̀. Àmẹ́bí Adam tọ́lọ̀ ń bá láti ibi rẹ̀ pọ̀. Agbára rẹ̀ náà ni omi rẹ̀ yẹn ti jáde lọ sí ilé ọ̀sẹ̀ di ìyá ńlá wa àwa. Ó fi á di pé ó ń àti àwọn ọ̀rẹ́ mi fẹ́ rẹ̀. Ọlọ́run ní kọ́kọ́ bá ọ̀sẹ̀ náà ní káàkiri ìṣòro sí i. àbílá tó tóbi oúnjẹ tí ọlọ́run bá ti ṣe ìṣẹ̀dá ó sì ṣe ìṣẹ̀dá náà ní ثم إنكم بعد ذلك لميتون ليه بعد بواسة بالباب ودي جنتات ثم إنكم يوم القيامة تبعثون ليه بعد ذلك بالقيامة أقوى من يجب òun eléyìí ẹ̀rí ni gọ́ọ̀mẹ̀ ti ní ibi ibi ọlọ́run bá tó ṣe ìṣẹ̀dá ènìyàn alákọ̀ọ́kọ́ ó sì ṣe ń ṣẹ̀dá ènìyàn láti ibi omira omi agbára láti ṣe ìṣẹ̀dá rẹ̀ lẹ́yìn ìgbà tó bá kú tán ọlọ́run ní ó lè sọ ìyá ajá في di òmìnira rẹ̀ tó ń نحن قدرنا بينهم الموت وما نحن بمسلوكين ألا أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون قال نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين أولا في مسكين láti lọ́wọ́ rẹ̀ lórí gbogbo bẹ́ẹ̀ tó bó kú lọ rí gbogbo ẹnikẹ́ni tó ń bá ń tẹ̀lé o ti gbẹ̀yà tó kú. Gbogbo yìí kò lè jẹ́ ìnira ara tó wa kò sí ní kò sì sí ẹni tí yóò takò lórí pé àṣìṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ̀mí jàpá ọ̀rọ̀. Àlà ayò bá ti ra àǹtá rẹ̀ kò. Ẹ̀ẹ́dẹ́jú agbára ọlọ́run ọba lọ tọ́ba ti ẹ̀fẹ́ kéńjì ìṣẹ̀dá ní sí ìṣẹ̀dá míì wọn ò sí àtúnṣe lọ́rọ̀ apá àlọ́ láti wá sí ìṣẹ̀dá yóò sí nǹkan bẹ́ẹ̀ ti ẹ̀fẹ́ tẹ́lẹ̀. àtọ́ òní mo yẹ ká ọ̀nà ìlànà kàdánù àbẹ́yìn àti bẹ̀rẹ̀ náà. وما نحن بعاجزين ان ان نغير خلقه يوم القيامه داني يوجد القيامة خلقات يوسف ثاني كفر يريد ان ترى ما في السيف كفايدة وننشئكم فيما لا تعلمون من صفات الأخبار تقوى سيتدعي يوم نبي Ẹgbẹ́ sífà ọ̀tọ̀ọ̀tọ̀, ìfèsí ọ̀tọ̀ọ̀tọ̀. Níbi ẹni ló jọ bẹ̀rẹ̀ àpẹ́ àwọn àwọn mímìlì ojú yóò funfun gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ gbogbo oríṣi ọmọ ẹgbẹ́ ni ọmọ ọmọlẹ̀ ó jẹ́ pé ọlọ́run ló ṣe ìṣẹ̀dá wọn ní ìṣẹ̀dá tó dáa tí wọ́n mọ ọmọlẹ̀ bí ìràwọ̀ àbí bí òṣùpá ṣùgbọ́n àwọn tètè rí ojú owó dúdú pẹ́pẹ́ nínú dúdú ẹ̀yọ oníwẹ̀rí bẹ́ẹ̀ ni ẹyin tí wọn yóò fi ẹyin bí fírí wọ́n máa ń fẹ́ ìgbàlá tó èyí tí ọlọ́run bá tọ́ka sí ní ìdí wípé náà lọ́kọ̀ọ́ sáà náà ẹ̀yìn ọkùnrin náà àwọn aláṣẹ ikú ní sábà àwọn olórí tó ń tẹ́tù jẹba kẹ́lùkọ̀ àwọn olórí wọ́n máa lẹ́kùn bí wọ́n kò sí ọ̀la àmìlẹ̀kọ́sì ní àǹtá àlọ́kùn. bẹ́ẹ̀ ni ẹnì kankan kò lè jọ bára wọn lọ láti ṣe ń di ìṣẹ̀dá yín wọ́n lè ṣí àkùnfin lọ́la àti àwọn olórí. a kò wá ṣe ìṣẹ̀dá yín sí ìṣẹ̀lú ìfẹ́ náà. أي نحن قسمنا الموت بينكم ووقفناه لكل فرد منكم أو ما في كتوري لكن يأتي أتكتب الدول كنت أتكتب ومنكم من يموت كبيرا منه أو سيادة من سيادة ومنكم من يموت صغيرا nínú yìí ẹjọ́ òkùnrin kékeré نحن بمبلوغين على ذلك والثاني فكر في الجزاء على مريض بل نحن قادرون قدرة تامة على تحديد آجالكم أولا أني أدرى ní agbára tó pé pérépéré láti فمن أضره أجله فلن يستطيع أن يتأخر عن الساعة gbogbo ẹni láti tó rẹ̀ bá tó kò sí ẹni tó lè lọ́wọ́ wa tó bá kọjá sáà àtẹ̀rẹ̀. àwọn ẹ̀ka ọgbà náà lùú àbí tó ti ẹ̀ka síwájú láti tó lè tó gẹ́gẹ́ bí ọlọ́sìn tó ń bẹ̀rẹ̀ ẹ̀yìnbà jẹ́ àjàríhù máa yẹ sọ̀tìrì lẹ́tọ́ àtẹ́ wọ́n máa yẹ sọ̀tìrì nígbà tí abẹ́ni wọn bá dé tí àsìkò ikú wọn bá dé kò sí ẹnì kankan tó lè lọ ara bẹ́ẹ̀ sì ni òsì èèyàn tó lè sọ níwájú. وأرادت لي على أن نبدل أمثالكم وأعطوني تفصيل وقتي وقتي الظالمين ثاني حينما فكرنا وجمع فقط يعني أرانا أن قدرنا بينكم الموت أي قدرنا لموتكم أعزانا مثل ما رأيتي أشياء تسوسيني تسوسيني بحوالا سيكون ولولي أشياء تسوسيني مختلفة وأعمارا متفاوتة أجلي هي قياسك باسمي أجوري نفسي باسمي بالجنال يقف إلي وتفلي فمنكم من يموت صغيرا ومنكم من يموت شعبا منه هي أن تؤتي لكثيرين منه هي أن نظر منه هي أن تؤتي من أتقوكم gẹ́gẹ́ bí ọlọ́run bá ti sọ mọ̀ mí tó ń mọ̀ lókòrí ju kòmíkòtì náà tó ń mọ̀ ìdánilòwò àṣùjọkùn ومنكم من يتوفى ومنكم من يرد إلى أفضل العمر lẹ́yìn náà a wà lórí jáde nínú àpòbí ìyàrí òpòlò torí kẹ́ẹ̀lé dada kẹ́ẹ̀lé jẹ́ni tí ó lágbára tí ó máa rìn tí ó máa ومنكم من يتوفى من يريد أن يكون كفرين ومن ومنكم من يرد إلى أرض العدو nínú ní ẹni ó tẹ̀lé tí ó gbé ẹgbẹ́ aṣọ́padà sí ọmọ kékeré lẹ́yìn àti ó bá ti dàgbà tẹ́ ó wà di ọmọ kékeré onítọ́sọ̀ ní tètè sí فعلى هذا أن المراد بالتقديم أن قال الخروج الذي إليه قلت أن بلغوا في أكتنجي كذلك ومثل إيجاد قوم آخرين من ذرية أولئك الذين يأتون ومثل تعمل تنفسا àwọn ẹ̀mí láti bí ìrírí àwọn àwọn ọmọdé ọmọ wọn àwọn òṣèlú ẹ̀sẹ̀ nínú bẹ́ẹ̀ náà làwọn ilé ẹ̀rọ ojú sí àwọn ẹ̀mí oṣù máa tẹ̀lé lọ títí ọjọ́ ìgbéjọ àgbẹ̀rẹ̀ oṣù tó. الوجه الثاني إتنا لا تجلبين إتنا قدرنا بمعنى قضينا وكتبنا يعني في أكل كاجو أكل رأي أكل كل رأي وقدرناه على سبيل الحق حسنوا ويمين بالدنيا إليه النبي عليه كل شيء هالك إلا وجهه ممكن تفتح موقع ويكون موقع ثلاثة ثم لكن ذلك النوم gbogbo ẹ̀ ní pátá ní ọ̀tọ̀ kúrò. sọ níbi ohun tí tẹ̀síì في لكي إجاب قوم آخرين سواك ومكامل تتابعي وعيا تحسيني فنبي الله فتيا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد من يشاء يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بحكيم فكأي يوم يديني فيني عليهم يسمى الله وبارك ẹ̀yin bẹ́ẹ̀ ní bùkátà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba wo ni ọlọ́rọ̀ ọba tí ọpẹ́ yẹ tó bá wù wá yóò bẹ̀rẹ̀ ìbùkún tó bá wù ọlọ́run ọba yóò lè fi gbogbo yóò kú ọ̀rẹ́ àti ìdíkọ́sùn ìjẹ̀bí wọ́n wà mú ìjẹ̀dá ní ìtuntun wá wọ́n máa dáàbí ká àwọn ọmọ ìdí ọ̀dí èyí tí ó lè kókó gbọ́dọ̀ láti ṣe ojú ọ̀rọ̀ ọlọ́run mi ní yẹ́ṣà ìbèyí bí fún ayùrọ̀ náà tí wọ́n yẹ ti di ọ́kọ́rí tó bá wọ ọlọ́run ọba yóò ní kẹ́yìn kẹ́yìn títẹ̀ máa yọ. wọ́n wà mú àwọn míì wá wàkánà lọ́wọ́ ولقد الأولى علمتم المشتكى الأولى فلولا تذكرون ولقد علمتم المشقة الأولى فلولا تذكرون دجدج ṣe bẹ́ẹ̀ mọ̀ nípa àwọn òṣèlú àkọ́kọ́ kí ló أعطوني من الصغيرين ولقد علمتم أن الله أنشأكم نشأة الأولى فإذا ما يطيع الله وظلمتكم في صداعي ولم تكونوا شيئا من بعدين كان فهل يتذكرون قدرة الله على إنشائكم مرة أخرى في كان يوم يدي أكبر ما وضعك في السلسة بعد يجب على الله سبحانه وتعالى لو لم يبدا الخلق ثم يعيد الخلق wọ̀nyí wọn áwùwẹ̀lù àlẹ́ ọlọ́wọ́ bá ló pe ìṣẹ̀dá àkọ́kọ́ ẹlẹ́ ni ó sì tún dá ìṣẹ̀dá yẹn padà lẹ́yìn àkọ́kọ́ tó bẹ́ gbígbà padà yẹn ló rọrùn sọ́nà ọ̀dà jù ọlọ́ni awàdà yẹn ti rí ìṣẹ́ni ẹnìyàn kọ̀lọ̀kọ̀lọ̀ ìlú ọ̀bùn wọ́n lè yẹ kí ṣe ara sí ọmọ ènìyàn sí ẹ̀rọ lómi wípé àwọn bá ṣẹ̀ṣẹ̀ àwọn bá ṣẹ̀ṣẹ̀ rẹ̀ lábàkọ̀kọ́ nígbà tí ò ṣe nǹkan káàkiri ẹ̀ mọ́ káàkiri kọ rẹ̀ tó tóbi bá àtẹ̀jẹ́. Tò ṣíṣe ìṣẹ̀dá rẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì òun lọ ìtẹ́lẹ̀ wọn. Àwọn bí الإنسان أن يترك سدى ألم يكن mọ̀ṣákà من ìlànà ìlú ثم كان عرفة فخلق فسوى وجعل منه الزوجين الذكر والانثى اليس ذلك بقادر على ان يحيي الموتى àwọn yìí tí èèyàn tẹ̀ wá lérò pé òun fi wọ́n lẹ̀ lásán báwọn láìpẹ́ pé wọ́n máa pa wọ́n láti yọ́ máa pẹ̀lú wọn. àmàmì ọkùnrin ní sọ́tọ̀ lè mẹ́rin ní ìlú ìlú ṣé yálà kọ̀ọ̀kan kìí ṣe omi alásán tí ń jáde látara ọkùnrin àti obìnrin tí ń yọ omi mẹ́jọ líle náà. ثم كان علاقة فخلق فسوى ẹwà yí padà ó di ẹsẹ̀ ọlọ́run á ṣe ìṣẹ̀dá rẹ̀ ó ṣe ní déédéé tí ó lè káàkiri tó ń bọ̀. فجعل مثل الزوجين الذكر والانثى láti di omi ra yẹn náà lọ́lọ́run ti sọ ìṣẹ̀dá rẹ̀ oríṣi méjì akọ àtàkù àlẹ́ ìṣẹ̀dá ni pẹ̀lú sáàlì ní ọ̀nà ayé ìyẹn lọ. bẹ́ẹ̀ ni tó ṣe ní ilé kò ní ní agbára láti gbé òkú dìde lẹ́yìn àkókò náà bá ti sọ. ولاني وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العباد وهي رميم قل يحييها الذي انشاها اول مره وهو بكل خلق عليم قلت اخرجي هو قصه في ابتداء àwọn ọ̀sẹ̀ ìṣe kalẹ̀ ní tí egbogbo tó ti tó ti di nínú rẹ̀ كانوا وكانوا كنت بيت الجواب إن يحييها الذي أنشأها أول مرة فقل إذا أن تبدو وتجي في صلاة الدين تبادل الذي تبدأ لا تقع يعني وهي بكل خلق عليه bákan náà ọlọ́run ọba tó máa fi lo ẹ̀dá rẹ̀ dáadáa. ó wá nínú àdéhùn àlẹ́ sọ́lọ́mọ́ àwọn ọ̀sẹ̀ gan-an. من فرحنا شيئين أجدا كل العجب للمكذب بالنشأة الكبرى وهو يرى النشأة الأولى وعجبا للمصدقين بالنشأة الأخرى وهو يسعى لدار الظروف إن كان كان توقي أرانه وبعدين أقول وفي جوة الأرضيات wàbúwọ̀ yàrá ìmúṣọ àtàkùn ìlà àtẹ́ntí pé ó rí ìṣẹ̀dá àkọ́kọ́ tó ń fi ìpàdé fún un. kí ló dé tí ò ní ronú ló fẹ́ ló ń ṣe rárá àkọ́kọ́ ohun tó lọ́lẹ̀ ètò náà. وعجبا لمثبت النشأة الآخرة bẹ́ẹ̀ni nǹkan ìmọ̀ni fẹ́ tó gbàgbọ́ ibi ọlọ́run tó ọlọ́ọ̀gá ló ń bí wa ní ìdàkejì dúdú ọ̀gbẹ́ni àṣẹ àmà wàhùwà yẹ fa àbùkárì èrò ṣùgbọ́n gbogbo mímọ́ ọmọ rẹ̀ ìṣòkòtògbò rẹ̀ lórí ilé ayé lásán ni òun náà ti ń pè é lọ́dún tó yẹ. ìṣòro yẹ fẹ́ yẹ pé mímọ̀ ọmọ ìdí ọlọ́run bá àwa yóò ti ti gbé wa dìde ẹ̀kọ́ máa ṣiṣẹ́ torí jọ́ọ̀dẹ̀ ìgbà ìṣẹ̀lẹ̀ àná. bákan náà ẹni tí ò ní gbàgbọ́ wípé ọlọ́run ní sọ́wọ́ àtìdé lẹ́yìn bàtà bá kú tán ẹlẹ́gbẹ́ mẹ́rin ní ohun ìṣẹ̀dá àkọ́kọ́ bẹ́ẹ̀ ló ṣe rí ẹni ó ṣe ìṣẹ̀dá àkọ́kọ́ ó ní agbára láti ṣe ìṣẹ̀dá ẹlẹ́ẹ̀kejì àwọn òṣèré lórí ilé omi láti dúró lónìí. Èyí tí a ti ṣe déédéé ọlọ́run àkókò ọlá bẹ́ẹ̀ èyí tí a ti ká ṣe àjùjọ ọlọ́run tí ó lọ́pọ̀ ń bọ̀ lọ́lọ́bìnrin tó ń pé